bisimilah wabilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba atọrọ ìkẹ́ àti gẹ́ fún ànábì wa Muhammad níjókòtò ní lágbára Ọlọ́run ba a tún máa tẹ̀síwájú lórí abala alaakídàtúlẹ islamiyya ìgbàgbọ́ ètò yẹ kẹ́ni kankan wa ta jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ ètò yẹ kí a ní a ní orígun ìgbàgbọ́ mẹ́fà ńlọpin sí alimánu bìlà ìgbọlọwọn bá gbọ́ ìgbà àwọn màláíkà gbọ́ àwọn àtìrọ̀ ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ àlàyé ti lọ nípa àwọn eléyìí níjókòó tòní lágbára ọlọ́run bá orígun ẹlẹ́ẹ̀karùn-ún nínú orígun ìmánì ńlá máa sọ̀rọ̀ nípa rẹ̀ ìyẹn al-iman bil-yawmil akhiri ìnígbàgbọ́ nípa ọjọ́ ètò kàn ọjọ́ alùkìyàmà ọjọ́ ti pé gbogbo ẹ̀dá á dìde nàró níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala bó o láti lọlé ayé wa wọn ó béèrè rẹ̀ ńbẹ wọn mọ̀ wá san kálukú lẹ́san lórí ní tó gbé ilé ayé rẹ̀ ṣe yẹn ni pé ìnígbàgbọ́ nípa ọjọ́ àjínde nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà orígun ẹlẹ́ẹ̀karùn-ún nínú orígun ìgbọ́lọ́wọ́n bá gbọ́ tó ń sọ nípa iman bil yawmil akhiri àwọn tó kónú ọ̀pọ̀ lára tó kónú ni wípé àlè iman bil maut à ń láti nígbàgbọ́ wípé gbogbo wa pátápátá ńlá kú á sọ nípa eléyìí náà lẹ́yìn tá a bá nígbàgbọ́ pé a kú a tún láti nígbàgbọ́ wípé a wọnú sàárè nínú sàárè ń a ń láti nígbàgbọ́ sí pé àwọn nǹkan oríṣiríṣi ìní ó ṣẹlẹ̀ sẹ́dá nínú sàárè lára tí ó ṣẹlẹ̀ òní fitnatul qabri ẹ̀dá òkú tí a sin sínú sàárè ó ṣeéṣe kójú rè orí fìrìfìrì kó rí yàáyé nínú sàárè ó sì lérí kí ọlọ́run o lè ráàánú rẹ̀ o lè rí nínú sáré níbàámu sí ìgbàgbọ́ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ èyí tó gbélé ayé tó wù òníyàn fa eléyìí tábà ń sọ nípa ìnígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àwọn tó kọ́nu lára ẹ̀ náà tún ni wípé tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àwọn tí ó ṣẹlẹ̀ à ń láti nígbàgbọ́ sí i kálùkìyàmà ò tó dé àṣírọ́tù sáà àwọn àmì àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ kó tó di pálùkìyàmà yóò tó àwọn ìṣẹ̀lẹ̀ yìí oríṣiríṣi ni arantí ìmọ̀ràn bìlẹ̀ omìlẹ̀ àákìrì tó kọ́ nínú kí làwọn ẹ̀rí lórí ìgbọ́lọ́wọ́n bá gbọ́ subhanahu wa ta'ala nípa ìnígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmà ìkíní nínú suratul baqara ààyè ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ ọlọ́wọ́n bá ń sọ ń bẹ̀ pé walladhina yu'minuna bima unzila ilayk wa ma unzila min qablik wa bil akhirati hum yuqinun ọlọ́run ní àwọn tó ṣe bíi pé wọ́n nígbàgbọ́ sí ntọ́lọ́mọba tó sọ̀kalẹ̀ fún òun náà ní alukurani alápọ̀nlé wa ma unzila min qablik àtàwọn tíra tọ́lọ́run ti sọ̀kalẹ̀ síwájú òun náà ní àwọn tíra tọ́lọ́run ti sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ ọlọ́mọba wa bil akhirati hum yuqinun bákan náà wọ́n sì nígbàgbọ́ wọ́n má mà dájú pé ọjọ́ àlòkìyàmà ọjọ́ tó ṣe pé yóò wáyé ni ọjọ́ tí ó ṣẹlẹ̀ ni tí ò ní tàbí ṣùgbọ́n nínú. nínú Suratul Baqara bákan náà àyà one seventy seven ọlọ́ni laisal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi walakinna al-birra man amana billah wal-yawmil akhir ọlọ́ni níta lè pè ní dáadáa tàbí ìmánì kọ̀mọ́ lórí kéèyàn ó dojúkọ ìlà oòrùn àbí ìwọ̀ oòrùn walakinna al-birra ṣùgbọ́n tí ń jẹ́ iṣẹ́ rí tàbí tí ń jẹ́ ìgbàgbọ́ ó ní man amana ó ní kéèyàn ó gbọ́ ọba gbọ́ wal-yawmil akhiri ọjọ́ kẹyìn kéyìn ò tún gbàgbọ́ lára ti ń jẹ́ ìmánì òǹlẹ́lẹ́yìn yẹn ni pé nu àyàn ọlọ́run dákọ̀ wal-yawmil akhiri ọjọ́ kẹyìn yẹn ni ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́run dákọ̀ rẹ̀ nínú àyàn. láàyè míì ọlọ́run ní inna sa'ata la'atiyatun la rayba fiha walakinna akthara an-nasi la yu'minun nínú suratul Ghafir àyà 59 ọlọ́run ní inna dájúdájú ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà làáàtì ya ọjọ́ tí ń bọ̀ ni o ọjọ́ tí ó ṣẹlẹ̀ ni o làárọ̀ ìbàfíà kò méjì nípa pọ́jọ́ náà ọjọ́ tí ó wáyé ọjọ́ tí ó ṣẹlẹ̀ ni walakinna akthara an-nasi la yu'minun bó tilẹ̀ jẹ́ pé ó ṣeni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ nú èèyàn ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀dá wọn nígbàgbọ́ pé ọjọ́ ọjọ́ tí ń bọ̀ ni nínú hadith ètàrínú òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam lárúbáwò oko kan ó wá bá ànábì fanadá bi sawtin jawariyyin ó wá bẹ̀rẹ̀ sí ní pe ànábì pẹ̀lú ohùn rẹ̀ tó lọ òkè ń ya Muhammad mata sáà ìrí òjíṣẹ́ ńlá Muhammad níbo láyé ó parẹ́ àsìkò wo ló kù tálùkì àmọ́ tó bó ṣe ń pariwo tí ń pe ànábì nù. faqala lahu rasulullah sallallahu alayhi wa sallam wayhak inna sa'ata atiyatun fama àdàtàlà ànábì ní kí ni tó ṣẹlẹ̀ ọjọ́ àlùkìyàmà ọjọ́ tí ń bọ̀ ni ṣùgbọ́n kí ni ìgbáradì rẹ lẹ̀dẹ́ kí ni nǹkan tó o nílẹ̀ tó o fi ń béèrè pé ìgbà wo la yí ọ parẹ́ ìgbà wo la lùkìyàmà ó tó kí lè ṣe ń pa rẹ àwọn nǹkan wo lo nílẹ̀ tó o fẹ́ fi pàdé ọjọ́ náà lárúbáwò kò ìwà ń dànù bí lóhùn pé má àdàtúlá kabira salatin wàlà síyámìn wàlàkínni uhibbu Allaha wa rasulahu ó wá ń fànàbí lésì pé ẹ eré òjíṣẹ́ Ọlọ́run ba kìí kúkú ṣe pé ìrun mi lọ́pọ̀ tí mo pa lésì lẹ̀ di ọjọ́ náà kìí kú ṣe pé àwẹ̀ mi lọ́pọ̀ tí mo fi ń béèrè nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmẹ́ walakinni uhibbullaha wa rasulahu kìí sí ìrun tọ́pọ̀ ni mo pa lésì lẹ̀ dọjọ́ àlùkìyàmẹ́ kìí sáwẹ̀ tọ́pọ̀ tí mo wá gbà tẹ́gbẹ̀ẹ́ mi ọ̀gbà rú ẹ̀rí ni mo pa lésì dọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmẹ́ ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí Ọlọ́run ọba àtọ́jú sí Ọlọ́run ọba eléyìí náà mo rò pé yóò tó ní táà ní nígbàradì ilẹ̀ dẹjọ́ gbẹ̀dẹ̀ alikiyama. faqala lahu rasulullahi sallallahu alayhi wa sallam almar'u ma'a man ahabba òṣìṣẹ́ náà wàá dalóhùn wípé ọmọnìyàn yóò máa bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́. faman fariha al-muslimuna bi shay'in farihu bi hadha al-hadith àwọn mùsùlùmí tí wọ́n bẹ níjókòó tí wọ́n wà ń kalẹ̀ níjọ́ náà inú wọn máa dùn pọ̀ kódà bí ni ṣe dùn tó níjọ́ náà wọn ò fẹ́ dùnrú inú bẹ́ẹ̀ tó bí a ṣe dunnú sí àdéhìí yìí tó yẹn ni pé lára ń tá a lè mú ní nǹkan àgbáradì lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ó ní kéèyàn ó fi kéèyàn ó nífẹ̀ẹ́ Ọlọ́run ọba kó nífẹ̀ẹ́ òjíṣẹ́ náà ọba kó nífẹ̀ẹ́ Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ nífẹ̀ẹ́ Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ju owó ju dúkìá ju ọmọ ju ìyàwó ju àwọn òbí rẹ̀ méjèèjì lọ. nípa ìnígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọ̀nà méjì ńlá gbà ní ìmánun ìjìmálun Fima ujmila min umuril akhirah àwọn tí wọ́n bá sọ fún wa nípa ọjọ́ ògbìn dàlùkìámà tí wọ́n kàn sọ tí wọ́n sọ lásán yán tán pátápátá à ń láti nígbàgbọ́ sí i wọ́n tẹ́ sí ilé yọ̀nù níbi tí wọ́n bá ti sọ tí wọ́n yàn nàná rẹ̀ tí wọ́n sàlàyé rẹ̀ ní kọ̀ọ̀kan àwa náà tún láti nígbàgbọ́ sí i lára àwọn kan tí wọ́n ṣe lálàyé tọ́pọ̀ dáadáa ó ní sọ àlẹ́ kọ́bùrì ó làwọn àbẹ́ẹ̀rẹ̀ èyí táwọn màláíkà tí wọ́n máa bí òkú nígbà tí wọ́n bá gbé sínú sàárè Fitina tí ó ṣẹlẹ̀ sóko nínú sàárè à ń láti nígbàgbọ́ sí i ardil mahshar ilẹ̀ ibi tọ́lọ́mọba tí ó kó gbọ́ ìdájọ́ sí tí ó ti ṣe ìdájọ́ wa à ń láti nígbàgbọ́ sí i wà sífàtọ̀ sóòr bákan náà ìwo ètí wọn ó fi fan fèrè pé ọjọ́ àlòkè àmàmà ti tó à ń láti nígbàgbọ́ sí lẹ́yìn náà yàtọ̀ hashiri náà sí yawmal qiyamah àtàwọn ẹ̀rí tó nípa bóò ni Ọlọ́run bá subhanahu wa ta'ala bóò ni ó ṣe kó ẹ̀dájọ́ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà à ń láti nígbàgbọ́ sílẹ̀yìn náà wa man faddala Allahu bi azza wa jalla min ahwali yawmil qiyamah àwọn tọ́lọ̀ ọba tó fà sọ́là tó ṣe lálàyé nípa àwọn ìṣesí ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà àtàwọn ẹ̀rù jẹ̀jẹ̀ ọjọ́ náà àwọn tọ́lọ̀ ọba tó ṣe lálàyé níbẹ̀ à ń láti nígbàgbọ́ sí wa man thabata nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà à ń láti tún nígbàgbọ́ sóun náà yẹn ni pé ìnígbàgbọ́ nípa ọjọ́ ìgbẹ̀nà àlùkìyàmà ó lè jẹ́ ìjìmáálé ká nígbàgbọ́ sí i lódìndé àti ká nígbàgbọ́ sí i pẹ̀lú àlàyé tó kún tá bá ń sọ nípa ọjọ́ ìgbẹ̀nà àlùkìyàmà èyí tí máa ń síwájú rẹ̀ òun náà ni ikú yẹn ni pé à ń láti nígbàgbọ́ pé ikú yóò ṣẹlẹ̀ sẹ́nì wa ọmọdé ó kú àgbà ó kú ẹ̀ńtọ́nsáárẹ̀ ó kú ẹ̀ńtọ́ lálàáfíà òun náà ó kú ẹ̀ńtọ́ rí jẹ ẹ̀ńtọ́ rí mu gbogbo wọn ó kú aláìní ó kú olówó ó kú ìmáàmù ó kú ìròyìn rẹ̀ náà ó kú pásítọ̀ ó kú ọmọ ìjọ náà ó kú a gbogbo wa pátápátá ńlá ńlá ńlá la gbọ́dọ̀ nígbàgbọ́ pé ikú yìí yóò ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí i látàrí pé ikú yìí awùwalò manazal al ó ní ibùsọ̀ àkọ́kọ́ èyí tẹ́dà lọ sí ilé ìkẹyìn lọ sí ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bó tilẹ̀ jẹ́ pé n ti ń jẹ́ ikú yìí òkú nígbà bá fẹ́ kú àwọn tí ó ṣẹlẹ̀ sí báwọn màláíkà bí wọ́n ṣe fún nírò dùnú nípa wípé tọ̀ àlùjánnà ló ń lọ àbínú ná ń lọ ń lọ tínú òkú tó fẹ́ kú tínú rẹ̀ ó máa dùn àti bí ó ṣe máa bànújẹ́ àwọn nǹkan wọ̀nyí ó pamọ́ sí wa sùmọ́ gbogbo ẹ̀ pátápátá à ń láti nígbàgbọ́ sí i sáà wàá kú àbáà ní kú kílẹ̀ rí i pé a kú nínú ọ̀rọ̀ ọlọ́run àti nínú àdìsá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ayé al-Qur'an nínú suratul Qasas ayé ẹlẹ́ẹ̀kejì dín láàdọ́rùn-ún eighty eight ọlọ́run ní kullu shay'in halikun illa wajha lawul hukmu wa ilayhi turja'un ọlọ́run ní gbogbo nǹkan pátápátá ìní ọ̀parun gbogbo nǹkan pátápátá òní yóò kú ọwọ́n tí ó ṣẹ́kù oní ẹ̀ ní wa ta'ala lawul hukmu tí ẹ̀ nídájọ́ ṣe wà ilé yìí turja'un ọ̀dọ̀ Ọlọ́run báyìí òun náà ni gbogbo ẹ̀dá pátá ọ̀dọ̀ Ọlọ́run ò ní ibùsẹ̀rí sí wa Ọlọ́run sílẹ̀ nínú Suratul Qasas àyà eight, nínú Suratul Rahman àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n àti ìkẹtàdínlọ́gbọ̀n Ọlọ́run ní kullu man alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram Ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ pátápátá gbogbo ohun tí ń mí tí ń mí lọ sókè tí ń mí lọ sílẹ̀ léèyàn ni lẹ́yẹ ni lẹ́ranko ni nígi oko ni láwọn ẹranko abìjà ni àní gbogbo ń ti ń bẹ lórí ẹ̀ pátápátá fáánìn ntí ọ̀tá ni ayé yìí ntí ọ̀tá ni àwọn ẹ̀dá tá à ń bẹ́ńbẹ́ náà àwa náà ọ̀tán ayé yìí ohun tí ó parẹ́ ni gbogbo ẹ̀dá tí ń bẹ lórí rẹ̀ náà iná ni yó parẹ́ gbogbo ẹ̀dá pátápátá ni yó tán o ọ̀wẹ́ ntí ó ṣẹ́kù ní Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọba tó ní títóbi jùlọ ọba tó ní àpọ́nlé nínú suratul ankabut ayé ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́ta ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ pé kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátápátá òní yóò tọ́ kúrò gbogbo ẹ̀mí pátápátá òní yóò kú summa ilayna turja'un nígbà ẹ bá wá jáde láyé tán nígbà ẹ bá kú tán ọ̀dọ̀ Ọlọ́run ọba ọba dẹ́dàá ọ̀dọ̀ Ọlọ́run ọba ibẹ̀ ni ẹ wà ṣẹ́rí sí i ìyẹn ni pé àwọn ń tà ńlá kú tó bá wá rí bẹ́ẹ̀ kí ni ìgbáradì ẹnìkọ̀ọ̀kan wa fún ikú èyí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala èyí tó sọ nípa rẹ̀ ká tó lọ síbi eléyàn òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú hadith wọn lànà bí a máa ṣe ní àdúrà pé a'udhu bi'izzatika alladhi la ilaha illa ant alladhi la yamut wal jinnu wal insu yamutun ànábì a máa ṣe ládùúrà wípé ìrọ̀lọ́wọ́n bá o mo sá di agbára àrí irọ́ mo sáde ọ ọba tó ṣe pé kò sẹ́lòmíì tá a jọ́sìn fún lódodo àfìrí ọlọ́run ọba nìkan ṣoṣo ọba tó ṣe pé òun nìkan ni ò ní í kú àtẹ̀yìn àtàlùjànú gbogbo wọn pátápátá òní wọn ò kú hadithi yìí àrínú sọ̀híù Bukhari bákan náà àrínú sọ̀híù Muslimu léyìí tí ń tọ́ka sí wípé àní àtẹ̀yìn àtàlùjànú gbogbo apátápátá ńlá jáde láyé kò sẹ́ni tí ò ní í kú nínú wa lábẹ́ ìnígbàgbọ́ nípa kú à ń láti nígbàgbọ́ wípé anakulanlahu ajalun mahdud kó wa wa ńlá ti lásìkò kan o léyìí tó ṣe wípé a lọ pàdé ọlọ́run àsìkò kan bẹ léyìí tó ṣe pé a kú ọjọ́ kan pàtó ń bẹ ó lè jẹ́ àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àṣálẹ́ àyálẹ̀ta ọlọ́run ọba ti mọ̀ o ṣùgbọ́n wàtá jẹ́dàá ó di àìmọ̀ fún wa à ń láti nígbàgbọ́ pé ọjọ́ yìí òjijì níkú òní yóò ṣẹlẹ̀ bóò la nígbàgbọ́ nípa kú bó o la ṣe ní gbáradì lẹ̀ fún ikú látàrí pé ikú ìgbà wo ni yóò yá kò sẹ́ni kankan tó mọ̀ lórí ìṣesí wo ló wà tí ikú ó fi dé kò sẹ́ni kankan ìlú wo ló kù sí kò sẹ́ni tó nínú ọlá ló wà ní nínú ọkọ̀ ni lójú oorun ni kò sẹ́ni tó mọ̀ nítorí lẹ́yìn à ń láti máa wà ní gbáradì ní gbogbo gbà ká máa wà lórí pé à ń ṣiṣẹ́ rẹ̀ ká máa wá fi ikú yìí sínú ṣùgbọ́n àyùnìnà kájọ máa wà lójú wa pé ee àmì tó tún ká o tàlẹ́ tó tún ká o tàlẹ́ tó tún ká o ládùúgbò òbí kan ẹrú ọlọ́run kan ó jáde láyé lọ́wọ́ ọ̀sán wọ́n sì sin lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ lẹ́yìn tí wọ́n kí aṣọ ìtàn òní ẹ̀sìn ẹni tó wá bá wọn rán aṣọ èyí a fi sin òkú èyí kú yìí òun náà magrebi lọ́mọ jáde láyé yẹn ni pé ikú aláti wà nígbáradì fún ní gbogbo ògbà ẹni tí ń lọ tàlẹ́ǹtì ó tún kàn lẹ́yìn rẹ̀ kò sẹ́ni tó máa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́lọ́n bá kó jẹ́ kí ikú dáadáa kọ́ pa wá kọ́ wá sí alọ́mọ àlùjáná ọlọ́mọ ṣe wá ní ọmọ àná o gbólóhùn la ilaha illallah kọ́lọ́n bá fi sí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu. nínú ayé alukur'an ọlọ́run ní wàmà káàní di nafsin antamuta illa bi idnillah kitaaba mu'ajjala ẹ̀mí kan ò lè bọ́ ẹnì kankan ò lè kú àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá subhanahu wa ta'ala níta àwọn wí yìí ntọ́lọ́ ti kọ́ lẹ́ni tó ti lásìkò àti òtúkálukú tí ó kọ́ ọlọ́run ti mọ̀ àárẹ̀ kọ́ ni kú torí pé àrùn ìfẹsẹ̀ sí oná òní máìlì kásà máa wà lórí pé a wà ní gbàràdì ilẹ̀ fún ikú ni nínú Suratul A'raf àyà thirty four níbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé walikulli ummatin ajal fa idha jaa ajaluhum la yastakhiruna sa'atan wala yastaqdimun ọlọ́run ní kó wá ńlọ ti nígbà ńlọ ti lásìkò léyìí tó ṣe pé títàn ó dé bá léyìí tí ó jáde kó nílé ayé yìí. fàyídà já ajá lóhùn ẹni tásìkò tiẹ̀ bá ti á wá tó ẹni bá ti lè dé bọ́sì tọ̀ọ̀bù tí ó ti sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ ní o láyé sàkérò nà sáhàn àtàn ọlọ́ni wọn ní lọ́rùn lára ìṣẹ́jú àyá ìṣẹ́jú kan wọn ò tiẹ̀ ní lọ́rùn lára rẹ̀ wọ́n láyé sàkérìmọ́n ẹni tásìkò rẹ̀ ọ̀bá sì tí ì tó èyí fọjọ́ lọ́jọ́ lọ lọ́dọ̀ Yorùbá wọn ni ah wọ́n dẹ́mi ẹ̀ légbodò wọn ì dẹ́mi ẹ̀ nìkankan àsìkò tó lọ́n kọ́ pé kálukú ọ̀wáyé yọ lọ iná lọ́lọ́n nínú hadith èyí tó gbajúmọ̀ hadith abdullahi bin Mas'ud kọ́lọ́n kọ́ba ni yọnu sí òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam oúnjẹ àmà ń bẹ̀ wípé inna ahadakum la yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa kó wá yín lọ́nà ti parí ètò nípa bí ó ṣe dáa sínú àpò òbí ìyá rẹ̀ a ọkọ máa wà ní omi lọ́gbọ́lọ́gbọ́ ní ogójì ọjọ́ lẹ́yìn náà omi wọn ó yí padà yóò di ẹ̀jẹ̀ rígidì lẹ́yìn ogójì ọjọ́ yóò tún yí padà lẹ́yìn ogójì ọjọ́ yóò di èkìrí ẹran yóò di báṣẹ ẹran kan níbẹ̀ ní gbogbo oríkèéríkèé ara òní yóò ti wá jáde kí ni tá a fẹ́ lò ń ni pé ìgbà tá a bá wá pé lẹ́dàá nínú àpò bíi ìyá wa ọlọ́run wàá rán màláìkà kan yọ̀ràn síyàn málákòye wọ́n kọ nǹkan mẹ́rin nípa ọmọ òun bí kátìbí rìzìkìhì sọmọ tí ó lówó pọ̀ ni àbí ò ní lò tó nǹkan bákan náà ọjọ́ mélòó ni ó lò nílé ayé irúṣẹ́ lò irúṣẹ́ wo ni ń lọ ṣe nílé ayé só lórí rí ọmọ ni ó jẹ ni àbò lórí ibú gbogbo ẹ̀ pátápátá ń ló ti wà lákọọ́lẹ̀ yẹn ni pé ajálè yìí ìgbò ni ó kú ò láyé tí bí ààrẹ bá ṣe ń bi wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ bẹ́ẹ̀ ni ó ti jáde láyé àbí ò tiẹ̀ ní kú ònú àpò òbí ní ó ti kú ọdún kan ni ó lò ní ọ̀sẹ̀ kan ni oṣù kan ni ó lò ní kò sẹ́ni tó mọ̀ gbogbo mọ̀ yìí pátápátá lọ́wọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ńlọ́wà yẹn ni pé wálé kọ́lé ummatin ajal fàyídà ajá ajaluhum la yastakhiruna sa'atan wala yastaqdimun gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ló ti lásìkò tí ó lò mọ́ nílé ayé o básìkò ń bá ti á tó wọn à ní lọ lára ìṣẹ́jú kan bákan náà tásìkò rẹ̀ ọ̀bá tí ì tó wọn à ní kan lójú pé àwọn òsìkò ìṣẹ́jú kan tó yẹ kó jáde láyò okùn wákàtí kan okùn sẹ́kọ́ ọkọ̀ ọdún kan tó yẹ kó lò básìkò wọn ọ̀bá tó ọ̀la èèyàn ní jáde kúrò nílé ayé yẹn ni wípé tá a bá ń sọ nípa kú a gbọ́dọ̀ máa wà nígbàradì ilẹ̀ fún ikú ni nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé akthiru dhikra hadimi ladhat almaut anábì ní gbogbo gbà ẹ máa rántí ikú ikú tó ṣe wípé oní máa ń wọlé adùn ilé oyin ilé tó dùn ilé tí ń kún kẹ́kẹ́kẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikú ni ó sọdà oró wọn ní àgbà òsì ìlú dàrú baálé ilé kú ilé da oró so bẹ́ẹ̀ lọ́rọ̀ kú ló ṣe jẹ́ àníbi ni ẹ máa rántí kú lọ́pọ̀lọpọ̀ gbà ó ntí jẹ́ máa rántí kú ọmọ pọ̀ lára rẹ̀ ni pé bí yàn bá rántí kú èyí ò lè wà ní ìgbáradì ẹ̀ ń lówó ó lè ti lọ́ọ́ dá padà fún bí yàn bá rántí kú ìwà rẹ̀ tó kù díẹ̀ káàtó ó lè yí padà ọ máa fi wájọ àwọn ẹni ọlọ́run tí wọn náà fi àdàbí wọn tó fi á kú lórí ìṣesí àwọn ẹni ọlọ́run lẹ́yìn tá a fi gbọ́dọ̀ máa rántí ikú ni wípé ìlú ibi tá a kù sí ẹnìkan kọ́ ọ̀mọ́ wà máa tẹ́lẹ̀ nafsan bí ayé arden tamut níbo ni kó wa wa níbo la níbo ní títàn òde bá wa kò sí ní tọ́mà ẹ̀já wò lápèjúwe àwọn tí a lọ sí mẹ́kà tí a lọ sí ìjọsìn pàtàkì ńlá fọlọ́wọn ọba àdúrà ń tọ́pọ̀lọpọ̀ ń ṣe fún wọn tí wọ́n yẹ lọ ni wípé ọlọ́run jẹ́ adé ẹ̀ bọ̀ láyọ̀ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ̀ tán sọ́hun o àsádùá àtàwọn kan àsọlọ́wọn ọ̀gbà ló fi jẹ́ pé ibi tọ́lọ̀ ńlá wọn kù sí ní tiẹ̀ ibẹ̀ ni a kú sí wọn. kódà bí ò sí ìdè fún ọjọ́ tí ọlọ́run ní wọn ó kú àsìkò bàtọ́ ọlọ́run wọn ó kú òun náà ni a fi àyè sílẹ̀ wọn abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala àwọn ọmọ ìyàwó náà tí wọ́n á jáde láyé láti pàṣẹ pé wọ́n ń jọ́sìn fọlọ́wọn ba ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run bá ní ọlọ́mọṣẹ́ wọn ni ọmọ náà níta ń sọ ni wípé ibi tẹ́nì kọ̀ọ̀kan wa tá a kù sí ààyè ibẹ̀ kò sẹ́ńtọ́ mọ́ nínú tíra alimustataraf àáfàá sí níbẹ̀ nípa anabi suleiman aleyhi salatu wa salam wọn ni mọ́lákò kú a máa wá ṣe àbẹ̀wò anabi suleiman ṣùgbọ́n tí ó bá wá àwòrán èèyàn òní máa wá ó wá wá kan ó jókòó ti anabi suleiman aleyhi salatu wa salam arákùnrin kan náà wà ń bẹ́ẹ̀ náà wọ́n ti ń jókòó mọ́lákù kú ó wá bẹ̀rẹ̀ sí ní wò ó ó sá tẹjúmọ́ ọkùnrin ó sá ń wò báyìí ó sá ń wò báyìí àti bí ṣe ń wo arákùnrin arákùnrin náà ń wò arákùnrin wa bẹ̀rẹ̀ lọ́wọ́ anamísẹ́ náà gbà á tá a lálejò rẹ tọ́sà ń wò ní tí ò ti ẹ̀sẹ́jú kò lára àwọn yìí bó ń ti ẹ̀sẹ́jú ara àbọ̀ ni anamísẹ́ náà wá sọ pé ta mọ́lákùnrin mọ́ òtí nù ọwọ́ àtọ̀lọ́dà níbi Suleiman aleyhi salatu wa salam pé ìlú báyìí báyìí ló ń fẹ́ lọ kánibí Suleiman kó yọ̀ǹda atẹ́gùn èyí tọ́lọ́ bá tó fún gẹ́gẹ́ bí mọ́jíza bá a ṣe ṣe àlàyé níjọ ni wọ́n sì fi atẹ́gùn wọn fi gbé lọ. mọ́lákùkù ó wá ń ṣe àfọ̀mọ́ fọlọ́n bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ wọn bá tóbi. àníbi Suleiman wá abilé rẹ̀ pé kí ni tọ́fà tọ́ ìṣẹ́jú díẹ̀ báyìí lókù tó ń wò fi gbẹ̀mí rẹ̀ ìlú ibi tóun ó sì gbẹ̀mí rẹ̀ kìí ṣe ibi tó lè dé lọ́jọ́ kan yìí kìí ṣe ibi tó lè dé lọ́jọ́ méjì anabi sulaiman ni ah wo wọ́n ti gbé lọ́wọ́ ti wà ń bẹ̀ báyìí tètè ń retí rẹ̀ so ibẹ̀ náà ni malakul maut ibẹ̀ ló sì kàmá ibẹ̀ ló ti pa yẹnni pé innal mauta alladhi tafirruna minhu fa innahu mulaqikum thumma turaddun ila alimil ghaibi wa shahada fayunabbi'ukum bima kuntum ta'malun ọlọ́run ní dájúdájú ikú tẹ̀ ń sá fún ntí ó padà pa yín níjọ́ kan ni nígbà kú bá pa yín nígbà kú bá mú yín lọ wọ́n wá sẹ́rí yín padà lọ sọ́dọ̀ lọ́wọ́n ba ọba tó nímà nípa kọ̀kọ̀ ọmọ ntẹ́sẹ níkọ̀kọ̀ ntẹ́sẹ ń yàrá ntẹ́sẹ ń gbangba ọba tó mà ní ntẹ́sẹ ní gbangba níkọ̀rọ̀ ọba tó nímà nípa rẹ̀ ni yóò wá fún yín nírò nípa bẹ́ẹ̀ sọ lórí ayé nípa ntẹ́ gbélé ayé yín tẹ́ gbé ṣe. yẹn ni Peter bá ń sọ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nípa ìgbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà à ń láti tún máa sọ náà bákan náà nípa ìnígbàgbọ́ nípa pé gbogbo apátápátá ńlá kú lára tí ìmánì bil yawmil akhiri tó kọ́nu ó ní al-imanu bil maut yẹn ni pé àsìkò gbàtà àtúnkù kò sẹ́ni tó mà lórí ìṣesí wò láwà kò sẹ́ni tó mà ìkànnì àwọn afa wa nílẹ̀ Saudi Arabia wọ́n ní àwọn ń fẹ́ lọ kírun àlàásàrì lọ́jọ́ kan àwọn wá rí arákùnrin kan onítọ̀ arákùnrin àsìkò àlàásàrì máa ti tó ó wá lọ kírun ó wá ń bọ̀ náà òun fẹ́ sáré wọlé bàbá wo mọ́sálásí lọ́n ti wọn bá kírun nígbà wọn ò jáde báyìí ariwo tí wọn gbọ́n ta lamarin mà ti kú lamarin wo tí mo pè ní ìsinmi kájá lọ kí asùn wọn lọ wọlé náà ni ọmọ jáde mọ́ yẹn ni pé àsìkò gbàtẹ́nì kọ̀ọ̀kan wọn tá a jáde láyé kò sẹ́ńtọ́ mọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ yóò àjẹ́ agbáradì lẹ̀ fún ikú iṣẹ́ rẹ̀ ẹ jẹ́ àpéyàmá rẹ̀ ẹ jẹ́ lẹ̀ dé ikú kọ́lọ́mù lọ́mọ àlùjánnà ọlọ́mọ má yẹnni wípé tá a bá ń sọ nípa ikú à ń láti máa rántí ikú ní gbogbo ìgbà pẹ̀lú káyọ̀tẹ̀ túbá kò ń bi àwọn iṣẹ́ ẹbí iṣẹ́ rẹ ká múra sí i ká wá pọ̀ ní àforíjìn ká tún wá taratara tẹpẹlẹ mọ́sẹ́ olóore ní ṣíṣe ká pọ̀ sẹ̀sẹ̀ lọ síbi àwọn nǹkan tó ṣe pé yóò wúlò fún wa yóò sà yóò jẹ́ àǹfààní fún wa nínú sàárè àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmọ̀ ká múra sí i tá a bá lè ṣe léyìí à ń gbáradì lẹ̀ fún ìkùnà lọ́wọ́ parí nínú suratul munafikun àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án sí kọkànlá níbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ bẹ̀ fún wa wípé ya ayyuhal ladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'al dhalika fa ulaika humul khasirun wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawt fayaqula rabbi láwùlá àkọrìtánì ìlà ajalin qarib fa asaddaqa wa akun mina salihin walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun. nínú tafsiru ibnu kathir baba ibnu kathir kọlọ̀nkọba ni kẹwọn wọ́n sọ nípa àyà yìí ìyẹn yá ayyuhal ladina amanu ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbà mí Lo la tulihikum amwalukum wala auladukum an dhikrillah ẹ má jẹ́ kí owó yín dúkìá yín ẹ má jẹ́ ó ká ìròjú bá yín o kó ń bi ìrántí ọlọ́run wa man yaf'al dhalika ẹni tí owó rẹ̀ abọ́mọ rẹ̀ tó bá ká ìròjú bá kó ń bi ìrántí ọlọ́run fa ulaika humul irú onítàn ó ti dẹnu òfin o bàbá wa nínú tafsir wọn wọn ni ya'muru Allahu ta'ala ibadahu al-mu'minin bil ikthari min dhikri wọ́n ní Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ń pa àwọn ẹrú sẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ó ń pa wọ́n láṣẹ pé kí wọ́n pọ̀ ní ìrántí Ọlọ́hun ká máa rántí Ọlọ́hun Ọba lọ́pọ̀lọpọ̀ fa inna dhalika ar-ribhu wal falah ìmọ̀ rántí Ọlọ́hun ìmọ̀ sí àdìkìrì ó ń gángan ní èrè ń jẹ́ ó ń gángan ní ọ̀la wal khairatul kathira ìsì lórí léètọ́ pọ̀ bákan náà yanhahum Ọlọ́hun tó wá ń kọ̀ fáwọn ẹrú à ń tó ṣìgílà hum kama má jẹ́ kí owó wọn kọ́ ká ìrújú bá wọn àwọn ọmọ wọn ká jọ ká ìrújú bá wọn kó omi ìrántí ọlọ́run fa inna mahabbatal awlad wal mal torí pé kéèyàn ò nífẹ̀ẹ́ owó kéèyàn ò nífẹ̀ẹ́ ọmọ majbulatan alayha aktharun nufus ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ́jẹ́ pé àdámá rẹ̀ ńlẹ́lẹ́yìn ńlọ́jẹ́ fatuqaddimu ala mahabbatillah ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá yóò nífẹ̀ẹ́ owó yóò nífẹ̀ẹ́ ọmọ ju ìfẹ́ tó yẹ kó ní sí ìdí nìtọ́ náà bá fi sọ pé wa man yaf'al dhalika yẹn ni pé tó bá ṣe pé owó rẹ̀ àbọ́mọ rẹ̀ tọ́bẹ̀ ilé ká ìròjúba kó ń bi ìrántí ọlọ́run fa ulaika humul khasirun irúfẹ́ àwọn báwọn làwọn tó ṣe pé wọ́n ṣòfò wọ́n ṣọ́ọ̀tì wọ́n ṣọ́ọ̀tì ìrìnjẹ́ tó yẹ kí wọ́n jẹ níbi ìmáṣe àdékèrè ìkírun lásìkò rẹ̀ ìrántí ọlọ́run bá bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwọn ó pò fún ẹ̀san tó yẹ kí bẹ́ẹ̀ ìdí nìtọ́ fi jẹ́ pé ọlọ́run wa ń gbà wá níyànjú pé wa anfiqu mimma razaqnakum nínú tọ́lọ́wọ́n bá tó ṣe fún yín ọlọ́ni ẹ̀ máa ná níbẹ̀ ẹ̀ máa ṣe dáadáa ẹ̀ sì sàrà fáwọn tí ò rí jẹ tí ò rí mu ẹ̀ ṣe dáadáa sáwọn aláìní àwọn opó ẹ̀ tọ́jú wọn àwọn ọmọ òrukàn ẹ̀ ṣe dáadáa sí wọn nínú tọ́lọ́wọ́n bá tó ṣe fún yín nínú tọ́lọ́wọ́n bá tó pèsè fún yín ní àrísìkí ọlọ́ni ẹ̀ ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ ẹ̀ ṣe dáadáa sí wọn min qabili an ya'tiya ahadakumul yóò débẹ́ nìkọ̀ọ̀kan yín lójijì ikú kìí sọ fún yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o òjijì náà ni máa dé fayakula ẹ̀dọ́ máa wá sọ yẹn ni pé mutahasiran alama farata fi waqtil imtikan látàrí àwọn àtẹ̀wọ̀ èyí tó ti ṣe nígbà tó ṣe pé ó lágbára lásìkò tó náà bá tó fara dẹ́ tó ẹ̀kọ́ ṣiṣẹ́ rẹ̀ tí ò ṣe sa'ila ni rọ́jà àtà yóò mọ̀ wá tọ́ lọ́dọ̀ lọ́hùn pé ọ̀ wá dáhùn padà lọ sílé ayé lọ́mi bó sọdún kan péré rọ́bì lawla akhartani ila ajalin qarib yẹn ni pé lè atadaraka ma farrattu fi àwọn sẹ́sẹ́ kí n ṣe tí n ṣe tí mo sàtẹ́ wọ́ kí n lè bá a lè bá ẹ̀rọ ọmọ wa tọrọ bá ń lọ́dọ̀ ọlọ́run lásìkò àti bá ń pọ̀ kàkà ìkú lọ́wọ́ fa àsọdàkọ̀ yẹn ni pé tí wàá múnú owó mi tí n fi ṣe sàárà má bi anju min al-adab lẹ́yìn tó ṣe pé yóò jẹ́ kí n là kó n ọlọ́run wà sàhíkọ̀ bíi jazila thawab tí n fi alẹ́tọ̀ sí àwọn ẹ̀san èyí tó tóbi tọ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n ba wàá kún mi náà sọ̀lẹ̀hìn tèmi náà wàá jẹ́ kan ní àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ bí àdá ìlú mọ̀rọ́tì kò lè a pẹ̀lú pé àwọn tó náà ba tọ́pọ̀ aláṣẹ ká máa ṣe èmi náà dẹni tó ti ṣẹ́nu ìfẹ́ ajẹ́ kan náà tí wọ́n jẹ́ ẹni rẹ̀ bákan náà ń lè jìnnà sí àwọn tó náà bọ̀ fẹ́ wọ́yẹ́ dọ̀kọ̀lù fi yẹnni pé ẹ̀mí tó bá ṣe pásìkò tiẹ̀ bá ti tó ọlọ́run lòun ò ní lọ lára kankan wallahu khabirun bima ta'malun gbogbo ń tẹ̀ ń ṣe níṣẹ́ pátá gbogbo ọlọ́run bá wọ́n máa ń parẹ́ o yóò sì fún yín nírò nípa ń tẹ́ ìgbélé ayé sí ń tẹ́ ṣe min khairin ń tẹ́ ṣe lóore ń tẹ́ ṣe láburú ọlọ́run bá máa fayujaziyakum yóò wá san yín lẹ́san alama alimahu minkum minanniyati wal a'mal lórí àwọn kàtà lọ́wọ́ bá tó ti mà nípa yín ẹni tó ṣiṣẹ́ tàníyàn rẹ̀ dáa àbáníyàn rẹ̀ dáa ó fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n tí owó tó ń pa irọ́ ọmọ tí òjò láǹfààní láti sàwọn dáadáa èyí tá a máa fi owó ṣe tí ò láǹfààní láti ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala yóò wá san lẹ́san lórí àníyàn rẹ̀ tó dáa àti lórí àwọn iṣẹ́ rẹ̀ èyí tí kò wá tá a gbé ilé ayé ṣe níta fẹ́ fàyọ láàrin ni wípé tá a bá ń sọ nípa ìnígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀dẹ̀ à ń láti nígbàgbọ́ nípa pé ẹnìkọ̀ọ̀kan wa á kú igbó ní ọ̀wà ayá kò sẹ́ńtọ́mà ìlú wo ni àsìkò wo ni sígbàtà alálàáfíà ni àbígbàtà alálàáfíà kò sẹ́ni kankan tọ́ mọ́ kọ́lọ́mọba kí ọ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́mọ àlùjánnà ọlọ́mọ ṣe wa ní ọmọ náà o gbogbo jọ́tà bá kú pátá gbọ́dọ̀ la ilaha illallah ọlọ́run fi sí wa lẹ́nu o rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ant astaghfiruka wa atubu ilayk.